ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ ìyìn ọlá ìbà fífún ọlọ́run ọba ọlọ́run àìkú àìṣá àìdìbàjẹ́ ọlọ́run tó wà tó ń bẹ tí yóò sì máa wà títí láéláé ọlọ́run àìlè yí padà tó ń yí ohun gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwa fẹ́mi ogun ọ̀run yìí mi ká ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn láti tún rìn mọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ẹtì tí í ṣe ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ ìwọ náà ni dídójú ti alágbára apá kìíní dídójú ti alágbára apá kìíní ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ ìlú àánú ìwé orin dáfídì orí ìkejì ó dín ní ogún ẹsẹ̀ kejì ó dín ní ogójì sí ẹsẹ̀ àádọ́ta orin dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ kejìdínlógójì sí ẹsẹ̀ àádọ́ta kí olúwa kí ó túmọ̀ rẹ̀ sí òkun àyàwá bí a ṣe ń kà á ní orúkọ jésù olùfẹ́ àwọn ẹrù kan wà nínú ilé ọkùnrin alágbára tí kìí ṣe tirẹ̀ àwọn ẹrù wọ̀nyí ni àwọn ẹrù tí ó ti jí ní ọwọ́ àwọn ọmọ ọlọ́run nínú mátì orí ìkejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n bíbélì sọ pé tàbí ẹnìkan yóò ṣe wọ ilé alágbára lọ kí ó sì kó ilé ẹrù bí kò ṣe pé ó kọ́ de alágbára náà nígbà náà ni yóò sì kó ní ilé ohun tí èyí ń sọ fún wa olùfẹ́ ni pé ohun àkọ́kọ́ tí o gbọ́dọ̀ ṣe láti lè gba ohun ìní rẹ kúrò ní ilé ilé alágbára ni láti dè olùfẹ́ láti inú matthew orí kejìlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n tí a kà yìí ṣáájú matthew orí kejìlá ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n tí a kà ṣáájú yìí ó hàn gbangba níbẹ̀ pé ẹ̀dá kan wà tí à ń pè ní alágbára ó tún hàn bákan náà pé ọ̀ràn alágbára yìí kì í ṣe ohun tí a lè fi ọwọ́ yẹpẹrẹ mú rárá nítorí alágbára ni ó máa ń jani lólè ìbùkún òun ni ó máa ń ṣe tánàdí sí ìlọsíwájú àwọn ènìyàn òun ló wà nídìí púpọ̀ ìṣòro tí ó wà láyé àwọn ènìyàn òun náà ló jẹ́ kí ó máa ṣòro fún ọ láti kó èrè làálàá rẹ nítorí òun máa ń kórè níbi tí kò fúrúgbìn sí ni báyìí ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ ẹni tí alágbára jẹ́ nítorí a ní wọn ní inú ilé wa a ní wọn nínú ẹbí wa a ní wọ́n ní ibi iṣẹ́ wa best ni wọ́n wà nínú ilé ọlọ́run pẹ̀lú bí kò jẹ́ pé ọlọ́run bá lani lójú ènìyàn lè wá sí ayé yìí kí ó sì ṣe làálàá gidigidi síbẹ̀ kí ó má ní ohun kan láti fi hàn fún gbogbo làálàá rẹ̀ olùfẹ́ ó ní ilé ìwé kan tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn tí wọ́n máa ń ṣe dáadáa tí wọ́n já fáfá gidi gan ṣùgbọ́n lójijì wọ́n kàn ṣàkíyèsí pé àwọn ọmọ ilé ìwé yìí kì í ṣe dáadáa mọ́ nínú ẹ̀kọ́ wọn bíi ti àtẹ̀yìnwá ó burú débi wípé bí àwọn ọmọ tí ó ti jáfáfá bí wọ́n bá wá sí iléèwé láti kàwé àwọn ọmọ wọ̀nyẹn wọ́n máa ń di akúrẹ̀tẹ̀ ní ìkẹyìn ni ìṣòro yìí sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ní iléèwé yìí títí di ìgbà tí wọ́n fi wá gba olùkọ́ kìrìsìtẹ́nì kan tí ó jẹ́ afàdúràjagun wọ́n gbà á sí gẹ́gẹ́ bí olùkọ́ nínú iléèwé náà olùkọ́ yìí ni ó wá ṣe ìdámọ̀ ohun tí ó ń fa ìṣòro àìṣedéédé àwọn ọmọ iléèwé nínú ẹ̀kọ́ wọn yìí nígbà tí olùkọ́ yìí ti ṣe ìdámọ̀ ìṣòro yìí pẹ̀lú àṣẹ láti ọwọ́ ẹni tí ó jẹ́ olùkọ́ àgbà iléèwé náà olùkọ́ náà béèrè pé kí wọ́n fún un ní àyè láti bẹ̀rẹ̀ ìṣọ́òru ọlọ́jọ́ mọ́kànlélógún nínú ọgbà iléèwé náà bẹ́ẹ̀ ni olùkọ́ yìí bẹ̀rẹ̀ ìṣọ́òru ọlọ́jọ́ mọ́kànlélógún náà nínú ọgbà iléèwé yìí tí ó sì bẹ̀rẹ̀ sí gbàdúrà láti inú yàrá ìkàwé kan sí ìkàwé mìíràn nínú ilé ìwé náà. Kí Olúwa kí ó túmọ̀ rẹ̀ sí ọkàn àyà wa kó sì fún wa ní òye láti lè ní ìmísí àti mọ tí ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ ní orúkọ Jésù. Gba àwọn àdúrà wọ̀nyí ní orúkọ Jésù. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ tú àṣírí kí ẹ sì dójútì gbogbo alágbára tí ó sápamọ́ sínú ọgbà ayé mi ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì mo gbé gbogbo alágbára tí ó ń di àwọn ìbùkún mi mú mo gbé wọn dè mo sì yà wọ́n lárọ ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọwọ́ tí a gbé lé ògo mi ẹ jóná dànù ní orúkọ jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà wípé olúwa yóò máa fi ìmọ̀ràn rẹ̀ darí ìṣísẹ̀ rẹ̀ ní orúkọ ńlá jésù kristu ló wá wá èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yànjú ìbá ṣe ọ́ láǹfààní olùfẹ́ tó sì di alábùkún fún nípa rẹ̀ tí ó fẹ́ láti darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí ó ba lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odotola street off eric moro Lere. a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsàkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ pàtẹ́tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń darapọ̀ mọ́ àánú èké yìí sìn yìí mo gbàdúrà pé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ayé rẹ̀ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.